yóò bọ̀ sínú àtàm yòdó àfẹ́wò àdàbò yà wọ́n. ìdá abúláwúlá àdàbò yà wọ́n mẹ́lẹ́kì yà wọ́n. ó ṣe yàrá dìpele fún ẹni bẹ́ẹ̀ tàbí alùkẹ́ àmà ó sì nà ìyá rẹ̀ àdìpele alùkẹ́ àmà. wàyà kúlúdé fi mùhánà. wàyà kúlúdé fi mùhánà yóò ṣe gbére nù náà tó di yẹpẹrẹ mbẹ mùhánà yìí ta yẹpẹrẹ ọlọ́wà ni. ìlànà ń tàbà. ọlọ́wà fẹ́ bá túbá tẹni tí ń sìn kàmí àfọ̀sọ́rọ̀ bá túbà àgbà túbà rẹ̀ tọ́bẹ̀ ilé túbà ìlàmọ́ntàbà àfẹnbá túbà. wà á mọ̀nà. tọ́padà á gbọ́ lọ́wọ́ ń gbọ́ nígbà gbé òdodo. wà á mi là á mọ̀ là ń sọ lè á. tọ́padà á sàwọn aṣẹ́ tó jẹ́ sẹ́ẹ̀rì. fàwùlá yíká yóò bá dínú wọn ò sẹ́yìn àti àfẹnà. àwọn olùlówó yí ẹsẹ̀ wọn padà sí sẹ́ẹ̀rì. wà nínú àyà tọ́lọ́ ti sọ̀rọ̀ zina náà kúránì ìkànnú ẹ̀ nù tọ́lọ́ sì gbé ìyà ńlá wá lórí ẹ̀ ìyà ayẹpẹrẹ nù jáànámà pé yọ jẹ tó ń tọ̀ àfi tọ́ bá túbá tó kù láyé tọ́ padà gbọ́ lọ́n gbọ́ tí wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ àwọn eléyìí ò ní dá sọ ẹsẹ̀ wọn díṣẹ́ rẹ̀ ọlọ́run tọ̀nù yọ sọ díṣẹ́ rẹ̀ torí túbá torí al torí al-amalu torí nǹkan mẹ́ta lọ́lọ́ńkà àtọ́wọ̀bá wal-iman wọlé amadu sọọlẹ tẹ̀tí ń dáná tí ń ṣe tọ́lọ̀ ọ̀fẹ́ tọ́bí ilé túbọ̀ sọ́dọ̀ ọlọ́run tí gbàgbọ́ rẹ̀ ojókòó sí gbáyà rẹ̀ padà tó tẹ̀ ń tí ń sàwọn tọ́lọ̀ ń pa láṣẹ pé ká máa ṣe ẹsẹ̀ tó tẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ lọ́kọ̀ convert into goodness yóò sọ díṣẹ́ rẹ̀ ni goodness ni ó dà fún. tó tọ́lọ̀ bá jọba láforíjọ ọ̀bọ̀n rẹ̀ kẹ̀ inú sọ́tún náà ni ham ti ṣe sọ́ọ̀kẹ́fà kúránì aya one fifty one rẹ̀ sura kẹfà aya ọgọ́rùn-ún lé mọ́kànléláàádọ́ta ọlọ́run ní kó ta á láwọ́. kúlítà á láwọ́ àtìlú máa àrùn ọmọ bọ́ọ̀bù kó máa alaykum allah tushriku bi shay'a wa bil walidayni ihsana wa bi dhil qurba. Ah. وفي الوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تت... لعلكم تعقلون. ọlọ́run ní kólítà aláwọ̀ ìrí àrẹ́bí muhammad sọ fún àwọn aráyé tí mo rán ọ sí tó fún tà aláwọ̀ bimana alomu ìlẹ́yà ẹ̀yin èèyàn ẹ máa bọ̀ lọ́dọ̀ mi wá gbọ́. àti ìmọ̀ arọ́mọrọ́bù kó máa lé ikú. ẹ máa bọ̀ lọ́dọ̀ mi ẹ wá gbọ́ kí n ké fún yín ọba yín ṣe léèwọ̀ fún yín pé ẹ má ṣe ẹ jẹ́ ké fún yín kẹ́ ẹ gbọ́. ṣé sọ pé jésù ayati wàjú alimul kitaaba wal hikima wà á yín kánú mi nkọ́ bila fi dọ̀lá limu bi bọ́lá sì gbé wa nù nù sọ́tù di àrọ́f o tún gbé wa nù sọ́tù juma iṣẹ́ rẹ̀ ni yéṣu alimu àyà ti hi kọ́ máa kí àwọn ọ̀rọ̀ lọ́wọ́ fún wa káfí máa mọ̀ pé tọ́lọ́wọ́ afẹ́rẹ́ ntí ọ̀fẹ́rẹ́ inú ayé ilé ọlọ́ọ̀ni kúlí tà á lọ ayé àtàfẹ́ kí ayé mẹ́ta ni wọ́n bó tẹ̀ pé yọkan sọ́tà afẹ́ kí mẹ́rin one fifty one one fifty two one fifty three if afa abúlé bọ́dún mọ̀ di yàrá ni ọlẹ́ bá fẹ́ mọ wàsíyà níbi muhammadu sallam ntọ́ jẹ́ wàsíyà will trust táyọ̀ sàn fi ilẹ̀ kó tó kú láyé alẹ́ ẹ̀ka àtàmọ̀kù tẹ́pẹ́ stampu rẹ̀ rọ́bà stampu rẹ̀ ń bẹ lórí ẹ̀ ó yẹ àwọn àyà mẹ́tẹ̀ẹ̀ta ní kọlọ́kẹ́ wàsíyà níbi ọ̀sán nù tọ́wọ́ yẹ pé ìkọ̀ọ̀ká yà dáadé kó wà sọ́ọ́kùn bìí lọ́lọ́run fi ń parí ẹ̀ làálàkùn tààkìlú náà fà kọ́kọ́ làálàkùn tàdá karùn fẹlẹ kejì làálàkùn tàtàkùn fẹlẹ kẹta wàsíyà ni. ẹ jẹ́ ń ké fún yín máa rọ̀rọ̀ bùkún àlẹ́ yìí kọ́ ìtọ́lọ̀ yín ṣe léwọ̀ fún yín. Allah. Allah tó ṣeré kú bí ṣayé á. àkọ́kọ́ ni pé ẹ má dorogún pọ̀ mọ́ lọ́hùn nǹkan àkọ́tọ́ kọ́ ṣe léwọ̀ nù ẹ má dorogún pọ̀ mọ́ lọ́hùn ẹ má sin nǹkan mi lẹ́yìn ọlọ́hùn ẹ má pe ẹlòmí lẹ́yìn ọlọ́hùn ẹ má pe yá ìbìlísù yá ìsá nàmàríyámà ya sẹ́kà lágbájá ya wàlí ya láì ẹ má wí ya aláwo ya rahamanu ni ẹ má wí ya hayu ya kọjú ni ẹ má wí ya dálíjàlẹ̀ wà lẹ́kẹ̀rọ̀ ni ẹ má pè ya rọ̀zákù ni ẹ má pè ya wàhábù ni ẹ má pè ya latifu ni ẹ má pè ẹ má pè ẹnikẹ́ni yàtọ̀ sọ́lọ́ ẹ má sìn kankan yàtọ̀ sọ́lọ́ ẹ má jọ sẹ́kọ̀ ẹ má pe kíni kan ní olùgbàlà kíni kan ní ọ̀rẹ́ kíni kan ní ọjọ́ inú ìṣòro kíni kan ní ọgbà ilẹ̀ lẹ́yìn wọn lọ. gbogbo àníwá lè bá dà ní mẹ́mẹ́ wábìlì wálì dé. wàbìlì wálì dé ní ìsáná. ẹ máa ṣe dáadáa sáwọn obìnrin méjèèjì àwọn obìnrin méjèèjì ẹ máa ṣe dáadáa sí wọn. ọ̀yà. wàlẹ́ ọ̀tákùtùlù àwòládàkùn mi ní ìmúlá. gbọ́dọ̀ pa àwọn ọmọ yín nítorí òṣì ṣe ń pa yín. màkàfàtà àyẹ̀tàmà màkì gẹ́gẹ́ bí àdìsá mi ọ̀sán kan tá a ń bọ́ àlọ́ láìpẹ́ iná wọ́n bí rami ọ̀sán là wípé ẹ̀ṣẹ̀ wo ló tóbi jù ní ẹ̀ṣẹ̀ àlọ́ sọ pé àǹtẹ̀jálà lílá ẹ̀ ní dàwọ́ wọ̀ kọ́lákọ̀k ẹ̀sẹ̀ tóbi jù ní ẹ̀ṣẹ̀ lọ́dọ̀ ọlọ́run ni kò mú nǹkan mímọ́ ọlọ́run ká mú orogún mọ́ ọlọ́run ọlọ́run kò sọ lọ́dọ̀ ọ̀dá èsì tó ń sin nǹkan mí yàtọ̀ sọ ọlọ́run tọ́dọ̀ wà á ń takùtulẹ̀ wà ládàk mà káfàtàn káṣàtà ànyẹ́t àmàmàk àti kọ́ ọ̀pọ̀ ọmọ tó bínú nítorí ìbẹ̀rù pé kíni ó jẹ kíni ó mu òní tó fún jẹ ọ̀ àpọ̀ ọmọ lè dórí oyún tọ́lọ́ ti yí padà tó ti kúrò ní nǹkan ọkùnrin àtòmí tọ́lọ́ ń gbà bẹ́ẹ̀ tó ti sọ di abẹ̀mí tá a pa tá a sẹ́ ọ̀ràn ni. kéré ẹ̀kẹta wà á ń tẹ̀síyà bí mìíràn ti hàlì jáàrìk ẹlẹ́ẹ̀kẹta ni kò ṣe sinẹ́ pẹ̀lú ìyàwó aládùúgbò rẹ̀ nínú ẹ̀ṣẹ̀ tó tóbi jùlọ dọ́ ọlọ́run tọ́lọ́ ń bínú sí ìyàwó aládùúgbò yẹn kéèyàn máa bá sùn èèyàn dọ̀ dáná nu.

máa dọ̀ àárọ̀ mi náà wà máa bá tọ̀ ẹ gbọ́dọ̀ súnmọ́ àwọn ìbàjẹ́ sísè náà jẹ́ ọ̀gá inú ẹ̀ máa dọ̀ àárọ̀ mi náà wà máa bá tọ̀ ìtọ́ hàn tàbá yìí téèyàn ti mọ̀ pàṣẹ wọlé yàn bí àwọn ti máa ń gba yà ilé ilé olójú mẹ́fà ilé olójú mẹ́rin odi ọ́stíà tẹ́pẹ́ àwọn aṣẹ́wó ní ọmọ gbé bẹ́ẹ̀ àwọn kan mọ̀ ọbẹ̀ wọ́n mọ̀ jáde wọ́n mọ̀ ọbẹ̀ wọn tí wọ́n ti hàn tàwọn tí wọ́n hàn kọ́ ìyá aṣẹ́gun tó yẹ pé international lòun náà ń bí aṣẹ́wó ṣiṣẹ́ kọ̀ọ̀kan sí lóòtẹ́ẹ̀lì ni owó sì ju tó lóòtẹ́ẹ̀lì lọ. ìyá téèyàn máa ń tajà láwọn ojú ọjà ńlá kọ̀ọ̀kan o tíyàwó yẹn bá wá sọ́dọ̀ yẹn fún nǹkan kan lẹ́nu wákàtí kan yọ sọ fún yẹn pé ẹ máa tajà ládùúgbò yẹn kó lọ́jà ní etí ọmọ rí níbi àwọn èṣù obìnrin èṣù ọjà lọ́wọ́ á ná ó sì di pé àwọn ìjọ pátá síta fọkùnrin wọ́n ti bàálù ìjẹ́ àìmọ́ṣẹ́ obìnrin àgbọ̀lẹ́ làwọn pápá wa ẹ̀yin tẹ̀ mẹ́bí ẹ̀rí nǹkan kan bí àwọn táwọn mẹ́rin pápá tọkọ bá ti jáde tán tí o tún wẹ́yìn mọ́ tí ìdálẹ́ tó dé ọkùnrin mẹ́ta mẹ́rin lórí bẹ́ẹ̀dì ọkọ wọn tán fi máa wọn sùn. àdánwò ńlá ni wàláhì á ìlú yìí ti bàjẹ́ ọlọ́mọba àṣàtúnṣe rẹ̀ àwa nìkan lè ìbínú ọlọ́run sọ̀kalẹ̀ ọlọ́run jẹ́ kí nǹkan dẹrùn ma ó yẹ ká túbọ̀ lọ sọ́dọ̀ ọlọ́run ìlú bàjẹ́ pọ̀ ẹ̀ńtọ́ kan lẹ́nu mọ̀ ọlọ́run tọ́lá ẹ̀ ga ó ní ẹ má súnmọ́ àwọn ìdí ìbàjẹ́ ìtọ́ àti ìtọ́pamọ́ wàlá. wàlá takotulu nàbùsálẹ́tì àrọ́mọlọ́wù ilẹ̀ abẹ́lẹ́ akọ. ẹ ẹ sì gbọ́dọ̀ pààyàn ìyẹn pípa tó ń sì léwọ àfẹnbádànà pípa mo ti sàrẹ́ ẹ̀rẹ́ kan ọ̀ya. zalikum wasaakum bi la'allakum taqilun. ọlọ́run lè lè retí pọ́npẹ́ ńlá sẹ́rẹ̀ torí kẹ́ ẹ lè ṣe làákàyè táàkìlọ̀ tẹ̀tà ìdùn kẹ́ ẹ lè gba wáàsí mi kẹ́ ẹ jìnnà sí ti mo ṣe léwọ̀ kẹ́ ẹ máa ṣe tí mo fẹ́ kẹ́ ẹ lè dẹ́ni ìkẹ́ ẹ. mo torí ẹ sọ ẹyẹ èèyàn mi nínú nǹkan tí ń ṣokùnfà ṣìnà láwùjọ tí mo fẹ́ sáré lọ bẹ̀ káfí dáhùn ayé ìdúró anabi muhammad sallallahu alaihi wasallam ọsọ nínú tí ń ṣokùnfà ṣìnà fún wa. ṣe ntòun àtọ́lọ́ ntọ́lọ́ ń sọ àti ntọ́ sọ ẹ ẹ lérí kó yí padà ìdàlùkì àmà torí pé ọ̀rọ̀ tó ń bá sọ ni irú ntọ́lọ́ sọ gẹ́lẹ́ irú ẹni ọ̀rọ̀ àníbi ọ̀sọ̀rọ̀ àbí tí ibà sàdí sísọ yìí ló kú torí pé àníbi ọ̀sọ̀rọ̀ wa ha. ní tó bá sọ wáhàyùn yóò há ni revelation from Allah ni ní tí bá ń sọ ọlọ́ọ̀lù ni ọ sọ torí ẹ̀ sọkúsọ ìfijáde lẹ́nu tiẹ̀ bí tàwa. òun fúnra rẹ̀ ó ní inú àdìsá búrẹ́ rẹ̀ gbà wá ọ̀rọ̀ díyàlá ni o tí ń bẹnu Sahih Muslim àbúrò yàrá ọgbà wa àdìsá ń bẹnu Sahih Muslim ẹ bá wò rọ́kùnmù àdìsí wọn ó ní sẹ̀ǹfààní min ahli nar. lam arọ uma eh uh, uh, odd number hadith ni number hadith two thousand eh two thousand one and muslim fadi na lam arọ uma ìyẹmẹ ìyẹn méjì ń bẹ lókè yẹpẹ ayé tí wò ó tí ì dáyé tá ń bọ̀ lẹ́yìn mi wò ó lam ọmọ

yɛdwuma bi mmaa wo si yɛ ato kadena bi ba kɔ yɛdwuma bi ha nas ó ní àwọn èèyàn kan ó mú àsìkò tí kò nù àwọn èèyàn kan kan ó mú mmaa ó mú si yɛ ato àwọn èèyàn kan tí wọ́n ní agbára kadena bi ba kɔ bí gbà tí yẹn mú irú takumi ìlú ìlú màálù dànù ìlú màálù tí yẹn mú lọ́wọ́ bẹ́ẹ̀ lágbára ó sì wà lọ́wọ́ wọn tẹ́ ẹ bá mú ìlú màálù dání kí ni kí ni jẹ́ bẹ́ẹ̀ kòbókò ẹ mọ̀ pé rúmọ̀ ló ń fi ṣe kòbókò ẹ̀ sì tán fẹ́ máa wò. wọ́n ní agbára yẹ̀lúrẹ̀ bíi hanas tí wọ́n fi máa jàwé yẹn yá ẹ wò ìyàtọ̀ ọmọ nàìjíríà jẹ kọjá lọ́dún mẹ́rìndínlógún sẹ́yìn ìyàtọ̀ ní agbára tí ẹnì kan oṣó ẹnì kan oṣó bí ìgbà tó rí èèyàn dànù tó yá wèrè tẹ́nì kan oṣó kó one trillion naira jẹ ti pẹ́sidẹ̀ntì nàìjíríà náà tó wéṣì two trillion naira lórí bá ń ṣe campaign láàrin oṣù méjì two trillion naira one billion one million lọ́nà one thousand one billion one million lọ́nà one thousand lọ́nà ẹgbẹ̀rún òun ni one billion one billion lọ́nà one thousand ní one trillion èèyàn kan wá wéṣì irú èèyàn méjì irú ẹ̀ láàrin oṣù méjì nílùú táwọn èèyàn wá tí wọ́n jẹ́ lẹ́mìtọ́ ojúmọ́ tí wọ́n rí nílùú tẹ̀yà ti kọ́ tó ṣe foundation yàrá méjì tí òrò ó gbé nǹkan mi le nínú tẹ̀yẹ ti kọ́lé ọlọ́mọ alẹ́ báyìí tí òrò abánu ti dé lórí nínú tẹ̀yẹ ti kọ́yà méjì tán tí ń gbẹ́nu ẹ̀ láì ṣe wíńdò ẹ̀ sílẹ̀kùn èèmọ̀ ńlá ni pé ọkàn yẹn lè di lẹ́yìn kẹ́yìn ó jọ ṣiṣẹ́ ìjọba yóò sì kó twenty one billion jẹ àwọn àwọn tí wọ́n ṣiṣẹ́ ní NNPC wọ́n ta epo Nàìjíríà four hundred and twenty two billion owó epo wọ́n sì àwọn òṣìṣẹ́ tọ́jọ́ galọ́gà wọ́n sì pín láàrin ara wọn tí wọ́n kọ́ sákàǹtì ìjọba kí ló yẹ wọ́n ṣe bẹ́ẹ̀ torí pé president náà ń tẹ ipò nàìjíríà tó wọ káàtì ìjọba tó kọ tiẹ̀ lọ́lọ́ mínísítà ń tẹ ipò nàìjíríà òun náà kó sákàǹtì tiẹ̀ àwọn náà táwọn àjọkò táwọn ń bẹ́ẹ̀ di iṣẹ́ òun gangan tẹ́gbẹ́ tú àwọn náà fi ń rí epo yẹn gbé ta ẹ̀dá àwọn náà tó wọ eléyìí náà owó gbogbo òlu tí wọ́n jẹ́ yàrá lájẹfẹ́ ẹ̀kọ́ lálùkìá máa àwọn èèyàn ò ní agbára wọn fi jẹ̀yàn yá kí n lọ wájú àwọn àna àkọ́kọ́ nù nínú òun èèyàn méjì tí ọjọ́ máa ná tí ọ̀bọ̀ òun láyé tó pẹ́ yìnbà tó ń bá lọ tán wọ́n tó dé nígbà tó sọ kejì ó ní sáún kàásìyàtún àríyàtún mùmílàtún máìlàtún rùúsùnà kàsídàmtẹ bọ́tì àlmáìlà láyé dẹkùlù nìjánná láyé dẹkùlù nìjánná wà láyé dẹrí àhà wà yìí nà rí àhà làyé ojà mi mà sí ọ̀tẹ̀ kàdàbàkàdà sallallahu alaihi wasallam nisaun kaasiyatun àwọn obìnrin kaasiyatun tí wọ́n wọ̀ sọ sára ṣùgbọ́n pẹ̀lú aṣọ àríyàtun ìwọ wọn wà ẹ máa wọ ọ̀yàn ta ẹ máa wò dín ta ẹ máa gbá yà ta ẹ máa wò dodo ta ẹ máa wò tán ta nígbà tí ọ̀wọ́ sọ net net àbí kẹ́hìn pa wọ́n sọ net ni bí àjọ ni gbogbo ara rẹ̀ máa rí obìnrin kẹ́tù wọ́n láwọn ara rẹ̀ ọmọ kékeré tí o ti wọlé ọkọ rí tí o ti lè pọ̀ ọmọ twenty two years ládùúgbò láàárọ̀ yìí ọmọ ẹ máa ń borí máa ń kọjá lọ wá kí mi máa wojú báyìí mo ní ah àǹtí ọ̀nà kẹ́ máa ń borí tẹ́lẹ̀ oníbòrí náà bẹ lórí oníbòrí la ó ní òun fi kíní skáfù òun fi mú mọ́lẹ̀ ni ọ̀yà tó kí n rí ọba sì tu skáfù kó mẹ́ ọba dábò ní wàhálà ìbòrí tí máa ń débi ah, sásẹ́ lọ àwọn ojú kọ́ máa borí lọ ni torí mo ti rí bòrí lórí ẹbí ẹ̀mí jẹ mẹ́ta aṣẹ́wó lọ́wọ́ àwọn ọ̀dùkọ̀ ọmọ ọmọ tó ń ṣe ni lọ́ọ́ yípadà mọ́sá ìdáhùn ọba ṣèkúnlẹ̀ ọ̀nà ẹ̀ṣẹ́ oníhùn yípadà ọlọ́run jẹ́ yípadà o láàárọ̀ aláàárọ̀ ni wà láì ni yìí nítorí náà láàárọ̀ yìí ní sáhùn kàásì yàtọ̀ àwọn obìnrin tí wọ́n wọ̀ sọ ṣùgbọ́n àárí yàtọ̀ ìwò wọn wà gbogbo ara rẹ̀ máa wù láti inú aṣọ ó ní mùmí láàtọ̀ trainer ni wọ́n trainer for other women wọ́n máa tẹ́ náà obìnrin ẹgbẹ́ wọn tí ó fi dasẹ́ obìnrin wọn mumi laatun ẹ̀tọ́ yu alimna géèrò hunna wọ́n máa fi máa wo bẹ́ẹ̀ mí ìtọ́yàtọ̀ sí wọn irú tí wọ́n ń sẹ́wọ́n pẹ́yìn náà dàbí wa àgbà tó ń ti bẹ̀rẹ̀ ọjà títà ọjà òfò yìí lòun ti ń jẹun lọ́wọ́ ara wọn tó ń bèrè oúnjẹ ńlẹ́ mọ́ lòun ti ń raṣọ tó ń ti ń ra bàtà kọ́dọ̀ owó tó ń gbà lọ́wọ́ ọkùnrin kan níjàta lòun ra tó ń wòye yóò tẹ̀lé ẹlòmíràn pé kọ́dà bíi tó kó sórí wíwí tó ọlọ́run àríyànsá ní mọ ilé àtún mailat bi mana zailat an tọ́ àti là àwọn obìnrin bẹ́ẹ̀ ti mórí kú mi tẹ̀lé àṣẹ ọlọ́ tọ́lọ́ ti di àfẹ́yìn fáfá máa ń fi láwà ni. àárẹ̀ ọ̀sọ́ra orí rúwúsù náà kàsán ti bọ́ọ̀tì àlùmá ìlà wọ́n bí a ti fi ṣe irun sórí orí wọn yóò dàbí ike ẹ̀yìn ràkúnmí tí máa ń sẹ́tẹ̀ ràkúnmí máa ń lọ báyìí bẹ́ẹ̀ ni orí wọ́n sì gàtìgèrè mà pẹ̀lú attachment orí wọn ọ̀gá gèlè mà bíi kẹ́yìn rà kọ́mí ọwọ́ ni láyà dùkúnà jàǹnà àwọn obìnrin wọn ò ní wà o àwọn obìnrin tó rí báwọn láyà dùkúnà jàǹnà wọn à wà lùjánà wà láyì tẹ̀rí àhà kọ́dà wọn ò ní gbóòórùn àlùjánà àlùjánà tẹ pé tó bá kú ìrìn àádọ́rin ọdún síbi tó wà làlùjánà dùnà sẹ́tẹ̀ kọ̀kadà tó bá kú ìrìn ní seventy years síbi tàlùjánà wà tàwọn ẹ̀ma làlùjánà láti máa gbóòórùn rẹ̀ rẹ̀ seventy years síbi tó wà láti máa gbóòórùn rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ àlùjáde ó sì jẹ́ ní rẹ̀ ó ka àwọn tí tí ń bọ̀ ọ̀nù rẹ̀ lára tó níbi tó jẹ́ ìsìn tábìjà náà wà àwọn tá à ń wí òní òun sì ní ẹ̀. bàbá la negation ni bàbá la pé yẹn negate àbí gbóòórùn tí ń jábìjà náà fún obìnrin ni tó wájà sẹ́wù. ọ̀pọ̀lọpọ̀ ṣé aṣẹ́wó ti lọ nínú ìlú yìí àti à ń obìnrin à ń fọ́ọ̀sì àwọn ni àwọn india tí mo fẹ́ kó tilẹ̀ kẹ́tí mi sẹ́nu kù ni wọ́n sọ yìí pé nígbà tí wọ́n ń charge àwọn ọkùnrin mẹ́ta mẹ́rin tí ń rèpọ̀ àwọn ọmọbìnrin ẹ̀rí pé kàn di ariwo lágbàáyé tí gbogbo tẹ́físà ayé ń gbé mo rántí dára pé njọ́ tí ṣẹlẹ̀ ẹ ṣẹlẹ̀ a wà ní camp alibasoro a wà ní láfẹ́ hotel lápáta ní ìsìn àbídọ́ta ni ó ní ìṣẹ̀lẹ̀ tí india tó di ariwo yẹn ṣẹlẹ̀ ọmọbìnrin tí wọ́n rèpù nínú bọ́ọ̀sì wọ́n jọ̀wọ́ bọ́ọ̀sì ni ọmọbìnrin bọ́ọ̀lẹ̀ báyìí ọkùnrin márùn-ún bọ́ọ̀lẹ̀ tẹ̀lé ni lálẹ́ bó ti ń bọ́lẹ̀ tán báyìí tí wọ́n lọ tẹ̀lé ẹyin báyìí wọ́n gbé wọn gbọ́ sínú gọ́tà ẹnì kọ̀ọ̀kan wọn lọ́ba sùn títí tọmọ yẹn fi kú sí wọn lábẹ́ ó kú sábẹ́ wọn báyìí ni ó wá di ariwo àgbáyé níjà fi sòfin pé àwọn máa pa ẹni tó ti réèpù obìnrin ni nígbà táwọn ọkùnrin wa lọ pé ẹjọ́ padà ní kóòtù wọn láwọn kọ́ làwọn réèpù obìnrin àwọn obìnrin réèpù àwọn ẹ wá ṣàlàyé wọn làwọn náà tí wọ́n bá dress decently táwọn ọmọ rí ọyàn ta táwọn òrí di ń ta olùkàkọ́ ọmọ kọjá ló wà ń ṣe ń kọjá tẹ́lẹ̀ ńgbò ní pé wọ́n fi ara wọn lẹ̀ fáwọn rí lórí pé àwọn ò lè wù wọn káwọn kọjá àwọn ò rẹ́pọ̀ mi obìnrin rẹ́pọ̀ àwọn kéèsì ẹ̀ńbẹ́ ní díẹ̀ àdìsẹ́ nǹkan ọ̀tún tí mo ti parí ẹ̀ ẹ bá àwọn obìnrin sọ̀rọ̀ kan yí múra padà aṣọ àlòkù òyìnbó tí gbogbo agbáwèrè rẹ̀ yìí nítorí aṣọ wo sisi tó mú àní ìró àti bá àwọn ìyá wa dáa jù lọ èwo ni ṣòkòtò one hundred naira blouse eighty naira wọ́n ní wọ́n náà di popular sister tí àwọn ọkùnrin máa wọ ọ̀ká làwọn obìnrin bá rò pé òun náà dọ lórí ilé òótọ́ wọ́n bá lọ rà á wọ́n bá gbé ìdí wọ́n gbé àyà wọ́n ṣe báyìí wọ́n ṣe mo ní ah, tiẹ̀ bàjẹ́ ó ṣòfò sórí ibú ìyá rẹ̀ ti ń sọ pé tóde yóò tóde láti láti ọ̀tọ̀ ń sọ fọ́ọ̀rẹ́ rẹ̀ látòsí mẹ́ta yóò tóde obìnrin oúnjẹ ńlẹ́ mọ́. iṣẹ́ rẹ̀ yétúndé ń ṣe orí bàtà rọ́bà ní ń tà ní àbíké àbáṣọ ní ń tà àbọ́jà kan ló gbé kalẹ̀ tí ń tà àbíṣẹ́wọ́ lọ́kọ́ ti ń ṣe yétúndé ń tara rẹ̀ ń ba ayé jẹ́ ń bá lùkìá máa jẹ́ yóò ẹ̀yin òjì ìyá tínú yín dùn bàbá ni òun kẹ́yìn lórí ọmọ abúlé ni ṣé bí bá a kà ní wò tẹ́ ẹ̀ mọ̀ yàrá ní ẹ̀yin ọkọ pípa wọn pọ̀n arìnrìn díẹ̀ báyìí yóò tún rẹ̀ yóò tún sọ̀kalẹ̀ pé gbẹ́sẹ̀ lélẹ̀ náà ní ẹ̀ ń tún àwọn ìròró yóò tún ọ̀yá sọmọ mi di ìjìká mú dáadáa yóò tún máa gbé lọ́mọ ní à ìwọ lọ́fọ́ wa rẹ̀ fà á ìrìnà tó wo ni tọmọ yìí bàjẹ́ níbi tó bàjẹ́ dé yìí ìwọ rẹ̀ ó jìyà káyìn ni ebi yàtà yẹlẹ yẹn jẹ lọ́wọ́ yàtà lókè máa mẹ́lẹ̀ ẹ̀ tó gbàǹgàǹkan rẹ̀ láyè kókó máa dìdàkudà lọ lójú ẹ̀ tí ọkọ̀ ṣé pé ọmọ ọmọ ló kọjá nìkan kọ́mọ̀tì ọmọ lọ́wọ́ o ayé tá a wà láyé là ń ṣe o ọmọ tá ayé bí ayé ń pa o yọ padà jẹ ẹ̀ka yìí ìyá ayé àtàlùkẹ́ àmọ́ ìyẹn lọ́fà ẹ bá wà díìsì kan mẹ́wọ̀n ìyá sọ díìsì kan àníbi àwọn hawa ọ̀sọ̀dà níbi tó ti sọ dayoof dayoof. kọ́lá abdullahi bin umar kọ́lá rasulillah. abdullahi bin umar kọ́lá yọrí sí wa bá àtọ́ ma ó ní àníbi sọ̀rọ̀ sànsọ́ báyìí pé. àlàáfíà kan láyọ̀dọ̀ kúlú náà lè jẹun náà tẹ́. àríwá sọ ni pé ìrìn èèyàn mẹ́ta kan bẹ tí ò ní wàlú jẹ́ náà ìrìn èèyàn mẹ́ta kan wà tí ò ní wàlú jẹ́ náà kì í ṣe one two three èèyàn o lágbájá lágbájá àti lágbájá ìrìn èèyàn mẹ́ta gbogbo ẹ má fọ̀ sí kàtìgórí kọ̀ọ̀kan kí wọ́n gbàgbé báwọn wàlú jẹ́ náà wàlá yàtúrù náà ilé ìyàwó mẹlẹkìyàmà alákọ̀ọ́kọ́ lọ́mọ tí ń ṣẹ̀yàṣẹ̀ bàbá gbogbo wọn tẹ́ pé bàbá rẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ èjìká ni ìyá ọ̀gbọ̀dọ̀ bẹ́ẹ̀ dákẹ́ ah, ẹ wọ ẹyẹ ìjà yóò rí mi ìyá ìṣẹ́ kan ò lè dí mi lọ́wọ́ tèmi o ò ní wàá rìn jàǹdà o pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ bàbá àti ẹ̀yẹ ẹsẹ̀ ń tẹ̀yẹ̀ máa ń kọ̀rọ̀ sí lẹ́nu àgbẹ̀ tó máa ní ká se ntọ́lọ̀ ọ̀fẹ́ là ní gbọ́dọ̀ sẹ́ lẹ́nu tí a ti ní ntọ́lọ̀ ọ̀fẹ́ nu ìtẹ́bà ti wí àmàgbọ́ àmàtẹ̀lé ọ̀ya wal-mar'atu al-mutarajjilah al-mutashabbihatu bir-rijal. ẹlẹ́ẹ̀kejì òun làwọn obìnrin tí ń múra bí ọkùnrin ṣòkòtò ọkùnrin wọ̀ ẹ̀wù bí ẹ̀wù ọkùnrin wíwọ̀ fìlà ọkùnrin dídé débi pé ìlú ìbàjẹ́ débi pé wàláhì tàlá iléyà ọdún ìdè tọ́tà tán jimoh tọ́tà ni mo sọ ọdún bẹ̀ mo fojú ara mi rí àwọn obìnrin tó lọ kírun yìí dì báyìí tí wọ́n dé fìlà ọkùnrin tán dé fìlà ọkùnrin lórí aṣọ tán náà bí aṣọ ọkùnrin náà tán dé fìlà ọkùnrin báyìí fìlà yóò bá wa fìlà jẹ́ńtà lórí ta mẹ́rin tó dé ah nǹkan dàrú láyé àwọn obìnrin tó bá wọ aṣọ bí aṣọ ọkùnrin àbá wọn á wọ àlùjẹ́ńdà lálùkì àmọ́ ẹni tó wà àlùjẹ́ńdà ìgbà ni ọwọ́ ọ̀ya. wọ́n dà youth. What the youth The youth lẹ́lẹ́kẹta ọkọ tó wọ ìyàwó ẹ̀rọ pé ọmọ rìnrìn rẹ̀ dànù tó bá mọ̀ ká alẹ́ sábà kó bá ń tọ̀ bàbá àtìyá tó wọ ọmọ rẹ pé tó bá wọn ò ṣe tínú rẹ fi àdàbí òtẹ́ẹ̀lì tí gbogbo ọkùnrin wọn bá wọn sùn bẹ́ẹ̀ ẹ máa fẹ́ bọ́kùnrin bóbìnrin sùn inú ilé òun ó gbé wa ẹ máa wọ́n mi ìjọba sọ ọ̀nà olè rùn ọ́ wà ọ́n bẹ́ o bàbá àtìyàtọ̀ wo ọmọ wọn àrùn ẹgbẹ́ ọmọ rìn àrùn wọ́n mọ̀ sí ekú ṣe kò ní wà lùjẹ́ náà jọ́ ìdájọ́ ọkọ̀ tó wọ̀ ìyàwó ẹ̀rọ ẹgbẹ́ ọmọ rìn ṣe ekú ṣe kò ní wọ̀ lùjẹ́ náà jọ́ ìdájọ́ ọ̀yà. wàfíìrì wáyà tì. nínú ẹgbà wa mi. fàlàtàtùn haramallahu alayhi mọ̀lìjánná. àníbi ọ̀sán ní àwọn ìrìn mẹ́ta káwá tó lọ sàlùjánná lè wọ̀ fún. mudmin al-khamr. alákọ̀ọ́kọ́ lọ mu tó mu tí mu tí fọ́ tí lè máa kírun tí ọ̀gbọ́n ti kú. mudmin al-khamri ọ̀mu tí ọ̀fọ́ tí lè ti kú ọlọ́ọ̀ sàlùjánná lè wọ̀ rẹ̀ wàyà ákùlì wàlìdẹ́yìí. ọmọ tí ń sẹ̀yà sẹ́ba bá rẹ̀ ọlọ́run sábìjà náà lè wọ̀ fún. ọmọ tí sẹ́yà sẹ́ bàbá kíláàsì rẹ kọ́ ọgbọ́n dáadáa ìwọ tó jẹ mọ́ra kò sí ìyá rẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ ìwọ tí ẹnu bàbá rẹ ọ̀kan pẹ̀lẹ́pẹ̀lẹ́ rẹ àlùjẹ́ náà ó dé ìwòye dẹ́ máa kú lórí ẹ̀ ọ̀ya ẹlẹ́ẹ̀kẹta. wàlẹ́bí yukirru fi ahlihi al-khabath. ẹlẹ́ẹ̀kẹta nu ẹ̀ńtọ́ ẹ̀ kò sínú àwọn tọ́lọ́ ọ̀sẹ̀ àlùjáná lẹ́tọ̀ fún èèwọ̀ làlùjáná fún. sẹ́tọ́ àdìsí mi mẹ́ka kà sí àdìsí tábàwọn. وعن أبي هريرة رضي الله عنه لعن رسول الله عن أبو هريرة قالوا نقول يرسي أن لعن رسول الله صلى الله عليه وسلم عن بني بجينا سكي الله وما لوبا الرجل yẹlbasu libsata mara a. ọkùnrin tí ń waṣọ obìnrin ọkùnrin tí làánà ọlọ́run máa bá kí ni jẹ́ làánà ọlọ́run àlùbọ́sọ̀ àrùn rahmatillah ìgbẹ́jẹ́sìkẹ́ ọlọ́run ní jẹ́bẹ́ ìgbẹ́jẹ́sìkẹ́ ọlọ́run lọ bọ́ ọkùnrin tí ń wọṣọ obìnrin wàlùmọ́rí a. wàlùmọ́rí a tẹlifasù lẹ́fisàtàrọ́jù. àti obìnrin tí ń wọṣọ ọkùnrin làánà ọlọ́run lọ bá wọn. rọwá àbúdá. àbúdá ọ̀dà ló àdìsí wọn àwọn rọ́kùnmọ́ àdìsí mbẹ́ gbogbo ẹ̀yìn rẹ̀ máa. four thousand nine hundred ninety eight four thousand ninety eight. àwọn tẹ̀kálẹ́yìn náà ní ní rọ́kùnmọ́ àwọn kan nírọ́ kún àwọn kan ní Bukhari nírọ́ kún Muslim kan mẹ́mẹ́ náà náà nírọ́ kún mọ́ hadith bíi hadith five thousand seven hundred kìíní kaba yìí ọ wà nbẹ olóye tọ́ alihamudulila àwọn ọ̀rọ̀ nípa sinna lérèfé la gbọ́ yìí lérèfé fatawa ti mẹ́wájú mi yìí fatawa nìka rè fatawa lajẹ́ntì diamond anìka méjì ni anìka volume volume eighteen kọ́lélẹ́yìí volume eighteen le àti volume nineteen ibi eléyìí náà ti sọ̀rọ̀ nìkan azania ìdájọ́ ti ń bẹ fún kéèyàn rí obìnrin láṣẹ́wó kọfẹ́ ìdájọ́ ti ń bẹ fún kọ́kùn obìnrin ó rí ọkùnrin ló ń sìnkú sí aṣẹ́wó kó náà fẹ́ kó daya rẹ̀ ìdájọ́ rẹ̀ nù sẹ̀dá tí ọ̀pọ̀lọpọ̀lọ ń bẹ lórí ẹ̀ ẹ máa fẹ́ máa kà wọ́n tílé okùn rẹpẹtẹ. torí ìdí mo rọ gbogbo àwa táwa ní kálí bẹ̀rẹ̀ torí ara mi ti kálí gbogbo wa ntọ́lọ̀ ọba ọba fẹ́ ká má fi hùn mú sì ní èsè nǹkan rí nǹkan bú ni ntọ́lọ̀ ń kóra ọwọ́ ọgbọ́n pè ní fàáyísà tó tún sọ pé sáà sẹ̀bírà láyé àkọ́kọ́ tá a kọ́kọ́ lò nínú sọ́tìlì sàrà verse thirty two rẹ̀ Quran seventeen verse thirty two fàáyísà tani ìbàjẹ́ ni tíṣe fàáyísà ni adabul adim ẹ̀ṣẹ̀ tó tóbi ní jẹ́ fàáyísà tọ́lẹ̀ fà wàhísù dùnúbùlù ìdọ́ọ̀nù àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ọlọ́run pè ní ẹ̀ṣẹ̀ ńlá ọlọ́run pè ní sá àṣẹ̀bílà ojú ọ̀nà àbú ọwọ́ agbé ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ wanu àwọn àyà nu sọ́tò adimron sọ́tò anam sọ́tò furukọ́n sọ́tò nur sọ́tò bakọ́rọ́ àwọn àyà pọ̀ tá a ké o tọ́lọ̀ òfin sọ pé àwọn tí bá ń sin wọ́n dọ̀mọ̀ náà àfẹnbá túbọ̀ tó kù láyé gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ń pè mí àtẹ̀yìn lọ síbi pé ẹ̀ ń bá ti ṣe kọjá rí istigfaru àtàwọn àlòkù ìwọ ọlọ́run lára foríjì àti ìtúbà lọ sọ́dọ̀ ọlọ́run bí astaghfirullah rabbi min kulli dhanbin wa atubu ilayh gbólóhùn kanu tí mẹ́nu hadith mọ̀ wọ́ ọlọ́run lára foríjì lórí àwọn ẹ̀ṣẹ̀ mi ọba tó ní mi kó mi gbogbo ẹ̀ṣẹ̀ mi mo sì túbà sọ́dọ̀ rẹ̀ àbọ̀dọ̀ mi ta bá lè gbà wí ọlọ́run foríjì mi gbàtúbà mi ntí sì jẹ́ táwọn bá gbogbo àlàgbọ́dọ̀ gbàgbé ìsìkfàbù nítumọ̀ lédè Lárúbáwá àtọ́wọ́bà nítumọ̀ lédè lárúbáwá ó sì nítumọ̀ nínú sẹ̀ríà ìsìlámíyà tábà ní àtọ́wọ́bà fi sẹ̀rẹ̀ sẹ̀rẹ̀ àn àrùjọ ànìtàmínú bíi nǹkan mẹ́ta alákọ̀ọ́kọ́ ìkìlá ànìtàm ìjáwọ́ ń bí ẹsẹ̀ gángan fi sa àtìhì lásìkò tá à ń ṣe lọ́wọ́ tara wá sì gba ṣíṣe rẹ̀ ta ni sì sí òfìsí kàtúbà ń bẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní ká anla yahuda ìlànbáńbé fìmọ̀ bá kí alẹ́ mi ní ọmọ rẹ̀ ká má padà sí di ẹsẹ̀ yẹn mọ́ ní gbogbo àtúkù tá a lò láyé ẹsẹ̀ yẹn tá a túbọ̀ sọ́dọ̀ ọlọ́run tó ń bẹ̀ ká má padà di ẹ̀ mọ́ fún gbogbo àtúkù tá a lò láyé tá a kó láyé ẹlẹ́ẹ̀kẹta anadam alama fat ìsábàmọ̀ lórí tó ti kọjá anadam regret kéèyàn sábàmọ̀ lórí tó ti ṣe kọjá tá a bá ti lè ṣe yẹ àti túbọ̀ sọ́dọ̀ ọlọ́run kò ń bí ẹ̀ṣẹ̀ tó kan àwa àtọ́lọ́ pẹ́pẹ́sẹ̀ tó kan àwa àtọ́mọ àníbí adámà ní fápéjúwe ẹ̀ tó bá yàwó yàwó sùn tó a gbọ́ pé ntí ọ̀dà ló ń ṣe tó ń dilẹ̀ torí ẹ̀dọ́ ma iná tó níwájú jẹ́ náà. inú inú mọ́jẹ̀mọ́ ti mẹ́ fún túbá ni pé kọ́ dẹ́ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ padà fẹ́lẹ́tọ̀ gbogbo tá ti jẹ́ hakọ́ damage tó ti jẹ́ ìwọ́mọ àníbí adama ẹ ẹ̀tọ́ rẹ̀ padà fún kẹ́ẹ́ láyé bí bẹ́ẹ̀ yóò béèrè ǹjẹ́ ọ̀dàjọ́ lọ́dọ̀ ọlọ́run lọ́wọ́ yìí ṣé ẹ máa báyàwó yàwó sùn só lè padà ọ̀dọ̀ rẹ̀ ṣé yóò ní kọ́ báyàwó tó náà sọ ní tẹ́sí òní di méjì àbí ọ̀rọ̀ sọ pé mo báyàwó rẹ̀ sùn dídákùnjọ forí jì mí forí jì mí ṣàánú mẹ́jẹ̀ kí ẹni tí ó dẹni ìyá lọ́rùn sọ pé forí jì mí láyé ní tí ó dalẹ̀ sọ àárín wọn àtọkùnrin tí ọba kúnjọ <laughs> náà tí ó fara gbọgbẹ́ tóbìnrin náà òkú jọ́nà tí ó fara gbọgbẹ́ tóbìnrin òkú lọ́dẹ ọkọ tí èkú ní tí ó dalẹ̀ yọ kọjá àwàdà tó yẹ kó jẹ́ pé kì í ṣe ẹ̀ṣẹ̀ téèyàn gbọ́dọ̀ máa lọ sí tọ́lú ẹ̀ bá bẹ ọlọ́pàá náà foríjì jẹ́ pé ìyàwó yàwó bá ní ọkọ ìyàwó béèrè ẹ̀tọ́ ọ̀nàdúkìá máa tọ́jú òdì yọmọ tubula sara ahir fama làwọn mi nkú bu àti ní wàlà ní àṣẹ kọ̀ọ̀kọ́ òdì bàbájọ́ ọ̀dàjọ́ èèyàn ní lágbára fún ẹ̀tí ìgbára ẹ̀lẹ́ kò sì ní sẹ́ni kankan tí ọ̀sán náà ṣe fúnjọ́ náà ọlọ́sọ bẹ́ẹ̀ ni sọ tó tọ́ọ̀rì kọ́ sẹ́mi wà tọ́ọ̀rì Quran chapter eighty six ìyẹn lè jọ́ ọ̀rọ̀ ṣùgbọ́n àwọn afa wa ibnu Qayyim al-Jawziyya rahimahullah ta'ala sheikh muhammad bin Salih al-Uthaymin rahimahullah ta'ala nínú sẹ́rí riyadu sọ̀lìn baba Uthaymin nínú madariju salikin baba ibnu Qayyim wọ́n ní ẹni tó bá ṣe ọmọ ànábì ádámà lẹ́sẹ̀ tọ́lọ́ ni a máa ṣẹ̀ tẹ́ni ìrẹsẹ̀ téèyàn ṣe ìwà ṣẹ̀ṣẹ̀ téèyàn lọ báyàn fún pé mo ṣe ọ́ mo báyàwó rẹ̀ lò wọ́n ní tí kò ṣe pé kó máa sọ pé lágbájá tí mo báyàwó ẹ̀ sùn rí máa ń forí ẹ̀ṣẹ̀ tó bá ṣe ọ̀jìn ẹ̀ṣẹ̀ tèmi náà wá ṣe ń paṣẹ rẹ̀ pé mo bá yàwó ẹ̀sùn dábùn yàn forí ẹ̀jẹ̀ mi náà tí bá ti ń tọrọ àforíjì ẹ̀ṣẹ̀ fẹ́ nìyẹn yóò máa tọrọ tiẹ̀ náà tọ́sẹ̀ tó kan nìyẹn so méjèèjì ọlọ́run yẹn jẹ́ ta lálùkì àmà wallahu ta'ala alam kálọ̀ ka sẹ́lu yá di sọ̀rin kìtàbù tọ́ba ọ̀kọ̀rọ̀kọ̀rọ̀ ní bẹ́ẹ̀ kálọ̀ ka mọ̀dájú sàlẹ̀ so gbogbo àlàyé yẹn ti wà nínú àwọn tíra yẹn. níwọ̀n bá sókè ìwọ̀n bá tá a sọ ni ìwọ̀n bá tá a jọ sí aláǹfààní láyé àtàlùkì àmà subhanaka Allahumma bihamdika أن an la ilaha أنت anta أن نتوب إليك إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمان تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين pàápàá nǹkan tó pe àkíyèsí tí gbogbo ayé bàjẹ́ dáì tó ti bàjẹ́ tó gbọ́ ọlọ́run ló lè bá ní tún sí àwọn nǹkan táwa ń fojú rí mọ́sáàsì náà bá a bá ti kírun tán láàárọ̀ ìjọ́dọ̀ ọlọ́run bá pé kẹnu ọba a máa sọ ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ pé ìjọ bàjẹ́ yìí látọ̀dọ̀ àwọn obìnrin ló ti bàjẹ́ torí pé tẹ́lọ̀ tí ọba mọ èèyàn tú láṣìírí wọn ò lè gbá sọ fún obìnrin ọba sọ fún mọ́ pé bóun ti ṣe rí gan-an kó wọ́n sáwà gbójú ọba sì rí kò ní kó sùtàbọ̀ kàn kí ni solítà tá a wá lè ṣe gbogbo àti tó ti dọ́kọ̀tà ọdún nù wọn tí ó ti jẹ́ kó nǹkan ti tà tó ti rà kí yóò tó máa ṣe bí wọn. yóò máa wá kó àwọ sínú nǹkan tí wọn ó ṣàjọ máa bí ní olórí burú yóò àpàdé olórí burú kejì. wọ́n ní bisimilayi wọ́n ní parking làwọn arúgbó ń ṣe parking ní àyà tó ti lọ ọlẹ̀ packaging ọlọ́run kùsẹ́ ìyá kan ń bẹ ní ọ̀nà àdúgbò wa ìmọ̀lé rẹ̀ ìyá yìí ó ti lé lọ́mọ ọgọ́ta ọdún ọkọ̀ làbáyìí. ọ̀sà tó bí ọ̀sẹ̀ méjì sí mẹ́ta ń bá dé tó di pa ọ̀sà sèmi lé mọ̀ ká ìyá arúgbó ara mi ọ̀sà gbé njọ́ náà lè sọ̀rọ̀ ń gbòdì kẹta lọ́tọ́ ní atọ́ rí ìpàdé láàrin yọ ń bá yà ẹ̀rín ìdí ẹ̀ ń bá gbọ́kọ̀ ọ̀lẹ́ alájìbọ̀lá àdàmú ni mo fẹ́ rẹ́ nìkan lókè mẹ́rin ah, mo tẹ̀sí fẹ́ ní ìjẹta ọ̀la àyè tí o bọ́rọ̀ sì nu kí a wá débi ẹsẹ̀ á padà báyìí ẹ̀yin ìyá tọpẹ ẹ ti lọmọ ọmọ gan oníbẹ ni kí a fẹ́ fi léèṣe sọkọ rẹ tó ń wá ní ẹsẹ ni àbí kílókù tẹ̀ ń wá. ó lẹ́nìkan lọ sọ pé kòkòrò ti ń bẹ lára òun tó ń bá ti lo kinní kan tó ń fi pa gbogbo ara kòkòrò kù mẹ́ ó lọ́ sá jù pupa wá nù mo lè lè jù pé ẹnìkan sọ bẹ́ẹ̀ lọ sàgbé ńgbà tẹ ti bẹ̀rẹ̀ sí lo nǹkan o tẹ ti báwọ̀ tí ń ṣe yẹn ti dàdó tẹ bá fẹ́ dàdó ẹ ní lò síwájú sí ma ní tẹ fi ń lò tára ẹ di pupa wẹ̀ yìí ó sọ sí pé iná fẹ́ ṣe nǹkan yìí ni ẹbẹ̀rù ọlọ́run musa ṣe wá sí tẹ̀mí onímọ̀dúpẹ́. àwọn àwa ìyá kábẹ̀rù ọlọ́run sẹ́rí gbogbo adùn ilé ayé tẹ ìdórí àṣepọ̀ ọkùnrin àtobìnrin adùn ilé ayé àti nǹkan tá à ń jẹ lẹ́nu tí ń dùn gbogbo ẹ̀ pátá aburú ni ó padà dà lókè àmọ́ tá a lọ́nà ẹ̀tọ́ ìyá ńlá ni ó dà àmọ́ tí bá ṣe lọ́nà ẹ̀tọ́ alájì ní madina bàbá wọn ti sẹ́kì náà kọ́lọ́n kọ́ fọ̀rùn kẹ́ wọn alájà abdulrahuf wọ́n ní five minutes enjoyment everlasting sorrow ni wọ́n máa ń pè sí náà wọ́n máa ń gbọ́dọ̀ wọ́n wí ju ogún gbàrà lójú mi five minutes enjoyment everlasting sorrow ìgbádùn ṣẹ́jú márùn-ún péré ìbànújẹ́ gbére tó gbé yẹn má ti lè wọlé ah, àmì ibú ti dára ẹ̀ orí ibú ti ṣẹlẹ̀ sí i kálẹ̀ tá a rí níbi pákùnrin kan bá wa lò tí ìsọkọ ẹni tá a kẹ́ gbádùn sásìkò díẹ̀ tí ẹ pé ìyàn abẹ́ sì jẹyà tó fi jẹ́ pé ẹ má ti lọ́kọ nítorí lé sẹ̀ríà ni wọ́n lẹ̀ ló kópa ni pẹ́pẹ́ gbogbo oríkì ara ni máa gbádùn àsìkò ọkọ láyà gbogbo oríkì ara náà ni àjíyà yẹn gbà tí wọ́n kó láyé ní ìsọkókò ni wọ́n lẹ̀ yẹn pa kó yẹ pé gbogbo oríkì ara lùkọ́ ọba ara yẹn ọ̀ sọ̀fà kótó pé yóò kó ẹ̀mí ó lára ni nǹkan tí ọ̀dà yìí ká jáwọ́ mbẹ́ ní tẹ́yà bá ń ṣe làwọn ọmọ èèyàn ọkọ̀ ṣe òun tẹ́ ìyá ṣe tí ò pé tọmọ tó bẹ̀rẹ̀ rẹ̀ ó mẹ̀ pé orí búgùn nulẹ̀ nù inú ló dilé ìbàjẹ́ ni wàlíyá dùbìlà kọ́lọ́ ń sànù wa gbogbo ẹ̀ tó wà lẹ́nu ẹ̀ tẹ́lẹ̀ kọ́lọ́ túbà lọ sọ́dọ̀ lọ kájà wọn bẹ̀ o ìyípadà àti wa ló lè ṣàǹfààní aṣọ wa àti tẹ́lẹ̀ aṣọ òpìlẹ̀ wa ń lẹ̀ Yorùbá ní ká sì padà sórí ẹ̀ alájà adìẹ ní ní ìmọ̀ràn tá a sọ níbi ọ̀rọ̀ àwọn obìnrin ajá adìẹ ní ìró àti bùbá tọ́lọ́ ń fi kẹwàá ń lẹ̀ Yorùbá ó sì bá sẹ́rí àmọ́ o kọ́dà bí o tí ì ní bòrí inú bèlè kó ìbòrí òtún kan fẹ́ pé gèlè lásán ni tí ó bo irun o ti bá sẹ́rí àmọ́ kátó a sọ pé wọ́n á gba ìró àti bá ń di àwọn obìnrin wọ́n á fi aṣọ àwọn aṣẹ́wó ayé wọn fi rọ́pò ẹ̀ fún wa orúkọ àpò adẹ̀ ti ń yọyàn yọ̀dí káàkiri títì inú àdánwò tá a wà yìí káwá bá sì gbógun tí ó wọ́n sọ bẹ́ẹ̀ fẹ́mi gangan ní jẹjẹ yìí káwá bá sì gbógun ti àdánwò yìí nínú àwọn àṣà àṣìlódé kájẹ́kọ̀rọ̀ tó jẹ mọ́ kájẹ́ ọ jáde lórí rédíò alájáde alimohimu kólúkàkú wa ká gbìyànjú láti jáwọ́ mi ìbàjẹ́ ọlọ́run ṣàánú wa o. Hmm. tí ó ń bẹ fún obìnrin tó ń pọ orun fún ọkọ rẹ lójú. tó ń gẹ́gẹ́ bá ń ṣe é hmm. tẹ́lẹ̀ wàá ń bà pé sẹ́kọ̀ọ́ ní dọ́rọ̀ ẹ̀jọ́ ọ̀dàjọ́ lára tó lè tí ọkùnrin síbi sinà ṣe ni kí ìyàwó máa kọrun fún ẹ tí ò níyàwó méjì jẹyọ kan lọ tẹ́lẹ̀ ọkọ tó kọrun fún wa ní méjì ni mi ò bọ̀ yàrá ẹlòmíì ẹ̀yọ̀kan sọ tó ní ìlànà ọ̀tá akọrun fún ẹ̀yọ̀kan ó yóò ti lọ síbi kọ́ lọ wá òun ní ọjà ara nù ń ta tí ọmọ wọ bẹ̀ ọ̀nà sì ń bá abóbìnrin ńlẹ̀ náà nígbà mo sọ lẹ́ẹ̀kan sẹ̀rí àwa aṣeléwọ̀ kó mi ọkọrun kọ́dà àríwá Muhammad sallam ó lè ké yìí obìnrin tọkọ ẹ̀ bá pèsè orí ibùsùn bá bàtà lè obìnrin wa kọ̀ láti jẹ́ ọkọ ẹ̀ lónìí ọ wa lọ sùn láàánú tẹ mọlẹ́kẹ́ hàtà tó sùn àwọn mọlẹ́kẹ́ ọmọ sẹ́bi lé wọ́n lọ́ọ́ gbé ọjà síkẹ́ rẹ̀ tí èdè ìpìlẹ̀ mọ́gbọ́n àbáyé làwọn mọlẹ́kẹ́ ọmọ sẹ́pẹ̀ fún un inú tó tóbi pọ̀ lẹ́sẹ̀ lọ́dọ̀ ọlọ́run òun ni kóbìnrin ọkọ òun fọkọ rẹ̀ kóbìnrin ọmọ kọ òun àfi tí àlàáfíà ara rẹ̀ ọba gbé tó bá wà ní kọ́ndíṣàn tí ò lè gba oorun fún yàn nítorí pé òun gan ọ̀gbádùn lára ọkọ náà gbọ́dọ̀ faradà kójọ ọgbàdùn lọ́la sọ́túnla kọ́mọdé bẹ̀ ń jọ mẹ́rin so ọlọ́run ṣàánú tó ẹ̀mí ìgbà náà ló náà lè ń di àwa náà tá a náà rí i pé iṣẹ́ tá a ṣe gbà lẹ́lẹ́ ọ̀rẹ́ wa tá a lọ yàrá rẹ̀ tá a náà tuntun lórí bẹ́ẹ̀dì tiwa níjọ́ ọba ṣẹlẹ̀ sóun náà kánú ọ̀faradà o. ana kọmọlẹ. gbajúwi ọ̀nà tọ́jọ́ kọ́tọ̀ fún sẹ̀mí ayé fún ìfi sẹ́lẹ̀ lọ́wọ́ tí ọmọ jẹ tí ọmọ mu tí òfin jẹ́lu arí tí òun ní bẹ̀sẹ̀ bú tọ́pẹ́ gbogbo tó yẹ kó ṣe lójúṣe èèyàn ṣe ọmọ yẹn padà wá yẹ̀yàkuyà fúnra rẹ̀ inú òbí ó sì dùn sí òbí tó ń bá ajá ó ṣe gbogbo òfin nǹkan jẹ́yàn ọ sọ̀rọ̀ gbogbo ló ṣe ṣùgbọ́n kí n má pèjúwe wa kò sí ẹnìkan tó lè mọ̀ yàn án tọ́ tó lè mọ̀ yàn án kọ́ tó lè mọ̀ yàn án rè tó táwọn ànábì ọlọ́run iṣẹ́ wọn ni gbogbo àfáàn gbà sí lórí ayé àwọn lọ́lọ́run fi ṣe ẹ̀ rán ànábì Nuh alayhi salatu wassalam nígbà musáyà ọlọ́run tó lọ́n sọnù sọ́tò Hud ọ pèpè ó pèpè lórí ilẹ̀ ayé fún nine hundred and fifty years ẹgbẹ̀rún ọdún dàdọ́ta ọdún lé ìgbà àwọn èèyàn sọ́dọ̀ ọlọ́run lórí ayé lẹ́yìn tí ń jíṣẹ́ ọlọ́run fún wa inú ọmọ tó kò gbọ́rọ̀ ń bọ́ kẹfìrí òòsà ló náà omi tún fanu yìí dé ńgbọ́ omi tún fanu dé tí ànábì inú àtàwọn tọ́jú ń bàbá odò kù sínú ọkọ̀ ojú omi ọwọ́ á rí ọmọ rẹ̀ tọmọ yẹn ń sáré kí omi ti ń rọ́ọ̀bọ̀ mọ́kànlá ọ̀fẹ́ lọ gun orí òkè kàtọ́ ga nínú ìlú ànábì inú wa sọ pé yàgùn náà erika ni ìrí ọmọ mi ọ̀wọ́n mú ọkọ̀ ọ̀tá wa nù rẹ̀ pẹ̀lú wa mọ́ lọ́dọ̀ ọwọ́ aṣọ fún bàbá rẹ̀ pé wọ́n lọ gun orí òkè òun ṣayà yasimi ní mínàmá òkè òun wọ́n lọ gun yóò dá gbogbo nǹkan bí omi. àníbi wọn á padà pé la asma yamu ilá mọ́ra ima rọ̀bì <laughs> ó ní ọkọ̀ sẹ́nìkan tí a sọ lónìí tá a là kó nù panu omi tó dé yìí àfẹnitọ́lọ́mbà kẹ́ kò sì ní kẹ́nìkan kan fẹ́ máa jẹ́ mọ́mìnì kó mi tó sọ̀kalẹ̀ bàbá sọ bẹ́ẹ̀ fọ́ ọ ọlọ́run tó ẹ̀ga ní ibi odò omi tí ń ru bàdá ọ̀la bàbá àtọmọ láàrin lẹ́yìn gbólóhùn yẹn bàbá ò rí ọmọ mọ́ ọmọ ò rí bàbá ìbànújẹ́ máa bá nàbí inú alẹ́ sàn pé kìí pé omi ti gbé ọmọ òun lọ ọwọ́ à ń sọ fọlọ́ pé wọ́n ọlọ́ọ̀bá inna ibni ahali mi nu ara alẹ́ ni ló pé ìdójútì mi ahalik إنه عمل غير الصالح فلا تسألني ما ليس لك بعلم إني أعظك أن تكون من الجاهلين ọlọ́run lọ́wọ́ ẹ̀yẹ sọmọ rẹ إنه ليس من أهلك kò sínú ẹbí rẹ ọmọ tó jáde lára èèyàn ọlọ́run yìí sẹ́bí rẹ torí kó titi pàǹdà titi kẹfẹ́ rí إنه عمل غير الصالح iṣẹ́ tí iṣẹ́ nìrè ló ṣe ọmọ abú ni kò ṣe ń tọ́jú wí fún pé kò ṣe fala تسألني ما ليس لك بعلم ọ̀ gbọ́dọ̀ bèèrè ọ̀ mi máa ń tọ́ ọba máa ń pa rẹ̀ ìní àìzúkà ń takú ní jahilin mo kìlọ̀ fún ọkọ mú bàtì kanú aláìmọ̀kà tí ń bínú sí orí yàrá bí rẹ̀ ọgbẹ́ dákẹ́ ẹnu ọmọ lé ọ ọmọ náà bóódàn lè kọ́ mi nù ẹgbẹ́ ọmọ abáwọn inú tọ́lọ́ ń láéláé ọmọ ń bẹ́ nù wọn bàbá àti ní tọ́nba yà sójú ọ̀nà mi yàtọ̀ sójú ọ̀nà rẹ̀ tọ́ni ọmọ ó dàjẹ́ bí wájú ọlọ́run yóò dàjì yà wọlé àlà. jazakumullahu khairan number two. bisimilahi rahman rahim kí ni ìdájọ́ Quran lórí abẹ́ dídá fún ọmọ obìnrin. kí ni ìdájọ́ Islam lórí abẹ́ dídá fún ọmọbìnrin ìdájọ́ rẹ̀ ní kádàbẹ̀ rẹ̀ khilafan lima yakulu na latiba lima yakulu latiba àwọn dókítà ayé tí wọ́n bẹ̀ tàwọn òyìnbó pẹ̀lú conference UNO 1996 ni wọ́n sọ pé wọ́n mọ̀ dàbẹ́ sẹ́rí án kádàbẹ́ fún bẹ́ẹ̀ lọ dáa ju ká mọ̀ dàbẹ́ lọ. Sheikh Ashenqiti wọ́n sì tíra kan tó pè ní ahkamu jirahati at-tibiyya ahkamu jirahati at-tibiyya. Shinkiti ní Saudi Arabia wọ́n sì tẹ̀ra yẹn tí a tọ́ da pọ̀ níláyé nínú èrò dídí báàbù kan ní xitánù wa tí a tọ́ ń wá wà ọjà wa ń bí tó fatu mòdì tó fatu mòdì bí akami mòlòdì Ibn Qayyim al-Jawziyya àlọ́ṣe òun náà ní bá ó ní alifọ́sù al-khitan fọ́sù al-khitan ọgbọ̀rọ̀ abẹ́ kárọ̀ káwọn àdìsá ní ọ̀sán lórí ẹ̀ Shinkiti ọmọ ọ̀rọ̀ wa ọlọ́run tó pé kán dábìí obìnrin ọ̀ràn yẹn ni àwọn kan sọ pé sunna ni àwọn kan ní mustahabu ni ọwọ́ ni ẹ̀rí àwọn tó pọ́nrán àyàn ní oko wa ẹ̀rí àwọn tó pé sunna ní oko wa ẹ̀rí àwọn tó pé mustahabu ní oko wa ọwọ́ ni alikolo arọ́ọ̀jẹ̀ ọ̀rọ̀ tẹ̀wọ̀n jùlọ pé sunna ti mọ̀ akádà ní kádà bí obìnrin nítorí kápá ni kádà bẹ̀rẹ̀ wọn a lọ mú ọ̀rọ̀ ahmed bọ́nà tẹ́míyà ọ̀rọ̀ mi ọ̀tá àti bẹ́ẹ̀ mọ̀jú fata ibùnà tẹ́míyà pé àwọn àlùmọ̀ tí kì í dábẹ́ fóbìnrin àárín wọn dídọ́ kọ́kọ́ sí jùlọ lágbàáyé ibùdó tẹ̀mí à ń bá ayé tiẹ̀ ọ́ darúkọ ìran méjì ó ní ìran infringe walbaribar pé ìdábẹ́ fóbìnrin infringe walbaribar a tracy tán ìran ni wọ́n ní ìran Tunisia nigba ayé ibùdó tẹ̀mí ni wọ́n ní wọ́n yìí dá abẹ́ fóbìnrin ó wọn ẹwù àwùjọ ti àwọn obìnrin fún ojú kòkòrò kì í fún àwọn gbogbo wa ni practically lórí rẹ̀ tá a sọ àánú rẹ̀ yìí gbogbo ara èmi ti èmi ti máa yàn torí màá ma láǹfààní kí n bá wo obìnrin sọ̀rọ̀ púpọ̀ àwọn wo ni wọ́n máa ń gbẹ̀ngbẹ́ ọkùnrin jù nínú àwọn obìnrin àwọn tí ọ̀dà bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ wọ́pọ̀ ẹni tí ọba ti rí ẹlẹ́tọ̀ rẹ̀ yọ̀bọ̀ síbi ilé wọ̀ tó abẹ́ ń ìyẹn lápá ibùdó kọ́ ìwé sọnù tó fatima odèjì tí mo dárúkọ lẹ́ẹ̀kan ó ní ó mọ́tò muhammed sanu ó mọ́tò kọ̀tàdà lè rí jálọ̀ nìsa àlùmọ̀ dídábẹ́ fún takọ́ta gbọ́dọ̀ àlùmọ̀ àníyàn ọ̀sán kì í sá àlùmọ̀ ká má dàbẹ́. àwọn ìbò bi gbé òfin genital mutilation àwọn ayato tó bí èmi àtẹ̀pọ̀lọpọ̀ àtàjọkọ̀ yìí wọ́n dá abẹ́ àhà wọn lábẹ́ irọ́ wọn ń papọ̀ mọ́ àyè má dábẹ́ lábẹ́ àwọn ìyá wa dá abẹ́ àwọn ìyàwó tèmi fẹ́ lé ìyàwó mẹ́rẹ̀ẹ̀rin lọ́ dábẹ́ ọmọ wa kàkàrà bẹ́ tèmi ò lè tàbí jẹrin ọmọ wa kàkàrà bẹ́ irọ́ òyìnbó òyìnbó fẹ́ kí gbogbo ayé ọ̀dàbí àwọn ṣe dà ajá ajá ọ̀hánràn ká máa rí ẹni bu abẹ́ ẹni gbogbo ògbà mo fẹ́ ká yẹ ọ̀dà bẹ́ẹ̀ kó lórí bó lè pọ̀ nù ọ̀nà pẹ̀lú àwọn òní gbogbo òfẹ́ ọ̀wọ́n tán gbé kalẹ̀ ọ̀yà. anakunla ah, ìbéèrè tí àwọn òbí fi ránṣẹ́ wọ́n ní tí ọkọ bá ń ṣe sì náà. Hmm. ọlọ́run làwọn mẹ́. àmín ni ọlọ tíyàwó sì mà wọ́n ní kí ni ìdájọ́ tí ó wà. ìjà ìjà kọ́ bẹ̀rẹ̀ ìjà wáàsí ni kọ́kọ́ kọ́ sí tó a sì wáàsí fún ìbẹ̀rù ọlọ́run ọlọ́run sì sìnà léèwọ̀ ọlọ́run ní ẹ́mbásí òní wà lùjánà owó sàlùjánà léèwọ̀ rẹ̀ nínú àwọn tọ́lọ́wọ́ fàlùjánà dùn lọ́wọ́ àti ṣe wáàsí gbẹ́nu sọ̀rọ̀ máa tó tó wí gbẹ̀nu ẹ̀ sọ pé ẹgbà bẹ́ẹ̀ bá gbà ń sòdodo fún yín ẹjọ́ gbà má ti àgbà tán ò ti láǹfààní wọn bá bàbá yìí máa ń àáfà mi tó sì ń kírun lọ́dọ̀ yín ń ṣe sì náà a sì bá sọ lílu ní ìlú à ẹ bá ń pè ẹ bá ń bá sọ̀rọ̀ kọ́mọ́ kò bá mi kọ́mọ́ kò wọn ọmọ tàwa bí ní ọmọ tó sọ̀rọ̀ tí o tún ká o tún lè pẹ̀lú mí ń ta lórí àwọn bàbá wa olóye ẹ fẹjọ́ sùn lù wọn wọn ó tún pè irú ẹni bẹ́ẹ̀ jókòó wọ́n sọ experience wọn ẹni tó ju àwọn ó ń rí wọ́n sọ. So tí ọba tó ràn ẹ bá tó rí àwọn kan tó tún jára ta tó tún lè ní wéètì lọ́dọ̀ rẹ̀ ẹ tún sọ fún un ẹ̀yin náà wàá máa da lérú ẹ wá ti pé kẹfí kó ti ṣe kí nìkan ẹ̀ ní dáná oúnjẹ pé ẹ ẹ ẹ ẹ wọ́n bẹ́ẹ̀ sì jẹun ẹ̀yin ó sì kú sí ní máa dáná fún bẹ́ẹ̀ bá yí padà ẹ̀ máa dáná fún bẹ́ẹ̀ ni dáná ẹ̀mẹ́fà lójúmọ́ máa dá àwọn ẹ̀sẹ̀ sè nǹkan gbàdá jọ fún èmi yọjọ tẹsẹ̀ bọ́nu sòkòtò kan náà láyé àtàlùkí àwọn àjọ ọlọ́run èmi kọ́ jà látàkùn yín wájú ọlọ́run jọ̀dájọ́ ẹ tó sọ fún àwọn ọmọ tó ti dàgbà pé ẹ má bàbá yín sọ̀rọ̀ kọ́mọ́nì ìrìnkú rẹ̀ wọ́n ṣe kú ṣe yáa di pé ẹ̀tẹ́nulé bẹ̀rẹ̀ lọ́dọ̀ ìyàwó bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ọmọ bóyá ìtìjú adé ayípadà àwọn afáduà kan dáadáa àdúà àwọn ọkọ ilé olóyè sọ pọkàn ilé jù á lọ <laughs> pé o lè yí arí kẹlẹ tí ó bẹ̀rẹ̀ ìjà tí ó gbóná o lè ní kí ẹ máa lọ ilé rẹ̀ nǹkan ẹ máa lọ ilé ẹ má dáná ẹ sọ pé ẹ kú ilé mi rì n ò kú bàjẹ́ ìtì ni ah, ọlọ́run lọ́wọ́ lé lẹ́yìn o wọ́n ní kì í ṣe pé mo fẹ́ fẹ́ lómi la pẹ̀lú òǹsìn náà o <laughs> tọwọ́tọ̀ lé lẹ́yìn o ìyàwó fífẹ́ yàtọ̀ sí sí ìnà ṣíṣe <laughs> so àkóró ni àwọn abẹ lọ́hùn torí pé àdúrà ni máa ń gbàgbára kì í gbà gbogbo ọ̀rọ̀ tẹ́nìkọ̀ọ̀kan ń sọ àti taralẹ́ àtàrà àtà kó tó ṣiṣẹ́ àfikọ́ lọ́hùn gbà á bẹ lọ́hùn pé ọlọ́run bá a yọ sìnkú lẹ́mìí ẹ̀ ẹnìkan lọ sọfà níbi ọ̀sàdà ó ló nífẹ̀ẹ́ sí kó máa lóbìnrin tó ọba sùn ṣìnà ṣiṣẹ́ ẹ̀mí òun fẹ́ púpọ̀ ó nífẹ̀ẹ́ sí alẹ́ ọ̀rọ̀ pé ó dùn mí ni àlẹ́bìnrin súnmọ́ mi nígbà òsùnmọ́ ànúyẹ̀ sọ àlẹ́bìnrin ojókòó wájú wájókòó àlẹ́bìnrin sọ nífẹ̀ẹ́ sí kẹ́ni tí ì ṣe bàbá rẹ kọ́ bá yà rẹ sùn ó ní ara onífẹ̀sí ẹni tí ìsọkọ àǹtí rẹ kọ́ bá àǹtí rẹ sùn ó ní ara onífẹ̀sí tó bá bímọ obìnrin kẹ́ntì tó fi fún kọ́ bá sùn olóhùn ọ̀fẹ́ ó bí wọ́n ṣe fẹ́ fúnra rẹ lómi náà ọ̀fẹ́ fún tiẹ̀ náà àníbi àgbọ̀ lè ń gbáyà àníbi ní tọ́ kọlùbà máa mọ ọkàn ọkùnrin wọ́n á sì ní fàríjà máa ń sọ abẹ́ rẹ̀ kó mi ṣekúṣe. wọ́n ní sàbẹ́tọ̀ pàdé ìsìn wa ọmọ ẹnu nù tẹ̀síìrì ibnu sàbẹ́tọ̀ gbà wá ó rí mi ò rí ẹ̀rẹ̀ kan lẹ́yìn àdúrà níbi Muhammad sàlẹ̀ tó ṣe fákùnrin o tó kórè àsìnà ṣíṣe tó ọkùnrin ẹ lẹ́yìn gbàtà mi sàdúrà fún tán yìnyín rẹ̀ ní kankan tó kórè àsìnà tó lẹ́yìn gbàtà mi sàdúrà fún tán lójú ẹsẹ̀ nífẹ̀ẹ́ sìnà ìkórè àsìnà wọnú gbáyẹ̀ tífẹ̀ẹ́ sìnà tán gbáyà rẹ̀ tó bá nàbí ọlọ́run lọ́sàdúrà sàlẹ̀ àwọn náà bẹ lọ́hùn kọ́ lọ́hùn dákùnjọ́ kọ́ sọ abẹ́ rẹ̀ kọ́ sọ ojú ẹ̀ kó ọlọ́run jẹ́ olè fi rẹ̀. àmín ya Allah ah, ìbéèrè obìnrin mi wọ́n ní ọkùnrin tí ò tọ́jú ìyàwó ẹ̀ ìyàwó tá a sì wí wọn ló lóyún sínú kọ̀ wá tọ́jú ẹ̀ títí àwọn òbí ìyàwó bá fi wá mú ìyàwó sọ́dọ̀ pé títí yóò fi bímọ wọn kò sì dáná àwọ̀ fún ọkọ rẹ̀ nbọ náà gbàdá náà wẹ wọn ló bí wa mú yàn kó lọ lóyún gbàdúrà tọjú ọjọ àyàkùn lọmọ òkè ìdẹ́bà ni kó papọ̀ mọ́ torí àwọn ìfẹjọ́sọ̀ pọ̀ òun náà sáà ni pé ọkùnrin tí ò tọ́jú ìyàwó rẹ̀. ọ̀daràn lọkùnrin yẹn gbogbo ọkùnrin tí wàá ti tọ́jú ìyàwó wà láì ọ̀daràn ni ọlọ́run tọ́lá rẹ̀ ga nù sọ́tù bàkọ́rà àyà two hundred and thirty three sura kejì kurani àyà ìgbàlẹ̀ mẹ́tàlélọ́gbọ̀n kurani chapter two verse two thirty three wàhálà mọ́lìdìláwó rìsíkòhúnná wàkísùwàtò nàbìl màrúf ọkùnrin tó gbé obìnrin léríyàwó tóbìnrin gbèrú fún tí ń bímọ fún ọrùn ọkùnrin yẹn tó fẹ́ òun rìsíkòhúnná wà obìnrin yẹn ó nà yóò lò yóò jẹ yóò mu wàkí sọ́tò hàn àti yóò wọ̀ wíwọ̀ kì í sasọ nìkan ntí ó fi etí ntí ó fi ọrùn ntí ó fi ọrùn ọwọ́ ntí ó fi ọrùn ẹsẹ̀ asọ̀tẹ́wọ̀ pàǹtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí sọ́tò hàn ọrùn ẹ̀ la fi sí tọkọ máa gbéyàwó létí ọ̀tọ̀jú ẹ̀ ebi ń pa ìyá ń jẹ asọ́dà kìsàmálára kọ̀rẹ́ lómìnira mi kò rí ọkọ̀ tí ọ̀rá mi fún un ọkùnrin yẹn sẹ́ni eré èèyàn ẹbú rẹ̀ rí o àdánwò èèyàn rẹ̀ rí o kì í ṣe èèyàn rẹ̀ agbára rẹ̀ má sí nígbà míì tẹ́tẹ́ míìsì yìí ò ní tí òjò ṣe ẹjọ́ ọba lágbára kò ní jìyà ọlọ́run tó la rẹ̀ ga ó lè yóò fẹ́ zu sa àti nà àti wàá mọ̀ nkúndùn alẹ́ rìsíkò fàlẹ́ yóò fi mi má ta òun la láàyò ká lè fún lọ́nà sá ilà ọ̀sán. ọlọ́run lẹ́ni tá a fún lásìkò tó pọ̀ tiẹ̀ inú tó pọ̀ ni kò tí ma ná náà lọ́pọ̀ fáwọn tí ń bẹ lábẹ́ wọn máa ń kódà alẹ́ rìsíkò ẹ tẹ́ agán díẹ̀ fún pọ̀ kó rúnu ara ń gẹ fún ni yẹ́ díẹ̀ déédéé tá a fún lónú ọmọ àná wàá sọrọ òun náà bílí máa rúfin lánàá lánàá kí inú tẹ̀síìrù ẹ bá obìnrin gbé pẹ̀lú dáadáa ẹ tọ́pọ̀ lágbára kọ́ la gíní. six thousand five hundred eh, ọ̀pá márùn tẹ́pẹ́ níyàwó rẹ̀ èsì túnú àwẹ̀ kọ́lọ̀ rà ẹ̀ dágbára gíní tí ọkọjá one thousand five hundred àkàrà one thousand two hundred kọ́ra ẹ̀ tó lágbára pé njọ́ ọ̀túnú àwẹ̀ ìyẹn láyé sínú ìyẹn láyé jẹ́ lọ́sàn-án túnú àwẹ̀ láàárọ̀ búrẹ́dì àtẹ̀yìn àti bọ́ǹfìtà tó kì ní kọ́ńṣe ẹ̀ dágbé pa àti ọ̀ka kọjá pé ẹ̀sẹ̀ rẹ̀ sì láàárọ̀ ọ̀rẹ́jà ọ̀rẹ́jà bá a di lọ́sàn-án yẹn tẹ̀ bàbá ẹ̀rọ lá fún pẹ̀lú ẹja òkú èkó ntọ́ nínú bẹ́ẹ̀ bá ṣe ní ọgbọ́dọ̀ máa na ẹ̀ ń bá na tó ní ọlọ́wọ́ máa fún mi wà má àǹfààkì tó mi ń ṣe ọwọ́ yóò kílẹ̀ fò wọ́n wà ká ìrọ̀ ṣẹ̀kẹ̀ inú sọ́tún sábà ayà thirty nine sọ́ra thirty four thirty nine ọlọ́run tẹ́ bá ti ń ná mọ̀ fún yín láàárọ̀ ní mọ̀ fún yín ní mi jẹ́ ọ̀gbọ̀n àrọ̀ rẹ̀ èmi ni mo lórí jọ ẹni sàrẹ́sìkì fẹ́ dà àmọ́ kéèyàn oníkọ̀pá ká mọ́ kọ́ mọ́ nà èyí ẹ̀ tó lórí ibú lọ́dọ̀ ọlọ́run nìyẹn kọ̀tọ́ lọ́kọ̀ kọ̀tọ́ ní bàbá ọmọ àwọn ọ̀rá yẹrẹ wa yóò banu lé ara ẹ̀ jẹ́ yóò sọ ìyàwó ẹ̀ dasẹ́wó yóò sọ àwọn ọmọ ọmọ òrukàn tí ọmọ tọrọ jẹ ká tí ọmọ sì bàjẹ́ ká èèyàn gbọ́dọ̀ fìyà jẹ ntìmẹ́lá bẹ́ẹ̀ yàn ẹ má fìyà jẹ ntìmẹ́lá bẹ́ẹ̀ ọlọ́ọ̀jẹ yàn àlùsọ àlùsọ ní káfà bímọ rẹ ìfúnmá àyùntọ́ yá yakut ó ti tó ká pẹ́yìn ẹlẹ́sẹ̀ pé lágbájá ni kì í sẹ́ni eré pẹ̀lú kó gbẹ́jùlẹ̀ àwọn tó yẹ kó bọ́ kọ́ mọ́ bọ̀ wọ́n àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká lọ sọ́ra wa. alára kò lè sọ pé tó ń rìn ọ̀yẹ́ tí wà nù pé téèyàn ní ni yọ ọ́ lò ètò nídìí ó lò wò ìmú yẹn sí ntọ́kọ bá nídìí ọkùnrin kọ́mọ́sà ọ̀hún ẹ̀ tó ní pọ̀ mọ́sà ọ̀hún ẹ̀ tó ní díẹ̀ òsì dídì tó ní. àwọn tó ń ṣẹlẹ̀ ní àgbáyé báyìí ní ìṣe wọ́n bẹ̀rẹ̀ látòrí àwọn tí wọ́n wá ọmọ tí wọ́n wojú ọmọ kọ́lọ́n kó sànú fún wa. àwọn kan tí wọ́n á ṣẹlẹ̀ ní ìsìn tí àwọn dókítà wa tí wọ́n gbé ọ̀nà kan bọ́bá náà ìkọ̀mọ́yé láàpẹ ní bọ́yá náà tọ́tí tọ̀ náà ni o tí wọ́n bá ti kọ̀ọ̀fà pé obìnrin yẹn kò lè rọ́mọ bí tàbí ọkùnrin yẹn náà ní problem láti rọ́mọ bí wọ́n á wá ní tó bá lówó lọ́wọ́ wọ́n á ṣe báyìí wọ́n á wá lọ mú nǹkan ọmọkùnrin tẹnìkan tẹlùmíì àti nǹkan ọmọbìnrin tẹlùmíì wọ́n á wá pò papọ̀ wọ́n á wá fi sínú ẹni tí ń wá ọmọ yẹn gangan ní àṣẹ títọ́ ọlọ́run ẹni yóò sì bímọ. kò bímọ kò bímọ. etí ọ̀tọ̀ èmi wá fẹ́ fàyè pé irú ọmọ yẹn ní ìsìnyàwó ní Islam kọ sí i. àti nǹkan tí wọ́n ṣe yìí sọ́tọ̀nà lọ́jọ́ náà. o ti yé ṣe rí pàápàá àwọn àwọn onímọ̀ Islam lágbàáyé wọ́n ṣe kọ́nfẹ́ǹsì kan lórí ọ̀rọ̀ tẹ́ ẹ bèrè wọn ní ọdún méjì ó lé díẹ̀ sísìn ní Saudi Arabia àwọn àfa ńlá àgbáyé wọ́n jókòó mbẹ́ wọ́n gbé fatwa jáde lórí ẹ̀ pé lẹ́yìn ìlànà ìwọ ni kọ̀bá ti Islam pàápàá ọlọ́wọ́ fẹ́ ọmọ téèyàn bá lòun bí òun kọ́ lọ́lọ́mọ gbogbo ara ti hàn pé nǹkan ọkùnrin ọlọ́kùnrin nǹkan obìnrin olóbìnrin òun ni wọ́n gbé fẹ́ nìkan wọn ò bímọ àwọn kọ́ lọ́lọ́mọ èyí tí ìsọmọ wọn náà ń pè lọ́mọ ọmọ ọlọ́mọ ni ara ọgbọ́n àyùmọ̀kọ́rẹ́yìn tóyìnbó ń lò lágbàáyé nù láti dá ayé rú inú ilé ọ padà dàrú ni inú ilé tọmọ wa tọba dàgbà tán yé ilé ọ dàrú ni ọmọ tí ìsọmọ ọdẹun ní bẹ̀rẹ̀ ọdẹun <laughs> bá ń bínú òun kọ́ lónìí ó yàtọ̀ sí bá ń bí tilẹ̀ Yorùbá o tó fẹ́ yàwó fún wa tó ń yàwó àwọn nù máa bá lò lásán tiẹ̀ ó lè kọ́ ìyàwó wa ni àwa la fẹ́ tọkọ bá lé òun sì kó lè fani kó o máa lọ bí ọba fẹ́ lọ ilé pàtàkì jókòó dé dìímù ọba lọ tán ó padà wà bá lọ́ọ̀dẹ̀ wọn ní jókòó ń tiẹ̀ mọ́ da lóhun padà bọ̀. Ah, àtijọ́ da akọ́jù sí lọ tẹ́ wàá ló fẹ́ kọ́ ẹ̀rọ ẹ̀kọ́ ní rí jẹ́ yọọ ojú yọ padà wà lẹ́gbẹ̀ẹ́ ọba ya yọ wọn sábà mọ́ ẹlòmí àmọ̀rùkẹ́ ò ti ń bẹ́ẹ̀lì oníṣètọ́ náà mọ̀lẹ́kà ń bẹ́ẹ̀ tàtọ́ wọn ọba gbé tán yọ náà gbèdé yìí <laughs> wà ní yà olùkọ́ <laughs> kò sí èméjì ń bi pé táwọn dókítà bá sọ pé lágbájá ọlọmọ kò lè rọmọ bí woman forecast nìyẹn forecast beings nù prediction human beings àbámọ̀dá èrò tí ì àkíkọ ibi tá a ní ọ̀sọ̀mọ mo máa ń jáde mẹ lánàá lánàá nínú sáárà ìyàwó nígbà tá yanu lé wọn wọn lọ lulútu ní àtọ̀rọ̀ pàlú yẹn rẹ aleyhi sàlá wọn á jabẹ wọn á fún nírò nígbà lọ ní káwọn fún nírò pé wọn ó bímọ kàtí isaac isaac yẹn dàgbà yóò gbéyàwó yóò lọ́jọ́ ìyàwó àrẹ̀bí ibrahim sahara wa ń sọ fún àwọn mẹ̀lẹ́kà pé kí irú irú wo lè ìmà òun ó fuada baálé ṣèkọ òun tóun ti darúgbó ọkọ ló ti gbó kalẹ̀ kùjọ́kùjọ́ yìí ẹni tó ti gbó tí nǹkan oṣù ti dá tó ti lé ní ọmọ sixty five years àwọn kan sọ pé ọmọ seventy two years ǹjọ́ náà ọkọ ti di eighty five ẹ wá lóun ó bímọ ọ̀rẹ́ òun ọgbà bímọ mọ́ ó ti lé lógún ọdún tó ń ṣe nǹkan oṣù kan yìí àwọn mẹlẹkà wa dá wọn lóhùn wọn ni àtàjàbí ni mi amúrìlá ṣe ẹ fẹ́ máa ṣe ma ntọ́jà ṣe ọlọ́pọ̀lọ́ lóhùn fún yín lọ́mọ ni ah, ah. rahmatulah aleikum wa barakatu ahlal bait ìkẹ́ ọlọ́ àti àgbẹ̀dì àti àjẹtò rẹ̀ yọ̀ wọn bẹ̀yìn ara nù léyìí ntọ́lọ́ ti parí iṣẹ́ lórí ẹ̀ lọ́rọ̀ ọmọ kẹ́ bímọ kì í sọ̀rọ̀ fẹ́ máa ṣe méjì sí ọlọ́run fún ọlọ́mọ àbí òfin ọlọ́mọ òfin ọlọ́mọ ti ń jẹ́ Isaac.

òun ní sàdúrà o ọlọ́wà ní ìfọ̀rọ̀ yọ̀wọ̀ jẹ́ yáyà ó wá ní ìwọ ọlọ́ba òun ló ṣe bímọ nígbà tó ń ti gbó ìyàwó náà ti di àkéémà àgàn obìnrin tí ò lè rọmọ bímọ láyé ọlọ́run ní ọlọ́mọṣẹ́ tí ń fi hàn ni pé ó òru mẹ́ta tẹ́ ẹ̀ máa ń bọ́ sọ̀rọ̀ gbọ́dọ̀ dáhùn pẹ̀lú ẹnu orí ọwọ́ ni wọ́n máa fi sàmì ń jábàbí ọ lérè ṣé lágbájá wà lé kò ṣé ẹ wà sọ́dọ̀ wa ọ gbọ́dọ̀ fẹnu sọ ọjọ́ mẹ́ta má fẹnu sọ ọjọ́ mẹ́ta àṣà ajá mi ọmọ ọlọ́lá mi nà <laughs> ọlọ́ni wà láàánà láwù sọ́jà o ìyàwó tó ti gbó tí ìkara rẹ̀ ti di kọjá rẹ̀ ọlọ́run ń ṣàtúnṣe rẹ̀ kí omi àtọ̀ ọkọ fi lè dúró sọ́dọ̀ rẹ̀ kó sì dọ̀ ma ọ̀dọ̀ ma bí ọ̀dọ̀ ma wọn bí anabi Yahaya alayhi salam tọ́ba ní kò sọmọ lára èèyàn kì í irọ́ ni wọ́n ń pa ṣebí ṣebí máa ń sẹ̀ ní ọ̀fi tẹ́sẹ̀ wà bí wọ́n jẹ́jẹ́ wà bí wọ́n yẹ omi ara o ní tọ́lọ̀ ó ṣe ju báwọn lọ wàláì mi ò ṣe jókòó yìí mo lè ka ogún orú ẹ̀ lórí tí wọ́n rò pé kò sọmọ lára ẹ̀ tọ́mọ́sìn mi lára ẹ̀ tó sì ti bí máa ń pọ̀ ní ìsìn mo lè ka ogún lórí ètò dájú ọ kébi sàpèjúwe níyàwó rondo ọ̀rẹ́ mi tó ti dáadé ayé ti pẹ́ kọrọ máa ń fọnù kẹ ìyàwó rẹ̀ Abdullahi tó kọ́kọ́ bí ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà ni máa ń ṣe nǹkan oṣù ẹ̀ẹ̀kan lóṣù mẹ́fà ni máa ń ṣe nǹkan oṣù obìnrin o ẹ̀ẹ̀mejì ni ó ṣe lọ́dún ẹ̀ẹ̀mejì pé ní ṣe nǹkan oṣù lọ́dún lọ́dún àwọn afẹ́yàwó wọlé kò sọ ọmọ ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin tẹ́tí wa bẹ̀rẹ̀ usage usage wa confam pé kò lè lọ́mọ bí usage wọ́n á sọ fún abami ńlé wa ń bẹ̀ wọ́n lọ́ba nílé lọ́dún náà lálẹ́ àtọkọ àtìyàwó àwọn ènìyàn ọmọ bímọ dẹ sáwọn lọlọrun àwọn lọlọrun àwọn tẹ́lẹ̀ ọ̀rẹ́ ọmọ bíi àsọmọ ti wà lára ń gbà dẹ ọmọ ti wà ó ti lóyún ọ̀rẹ́ dì wọ́n sì lọ sọmọ lára rẹ̀ pé kò lè ọmọ bíi oyún sì ti wà nù oyún abúlé ti wà nù abúlé ti wà wí ti jáde ẹ̀ tiẹ̀ di o mo rí ẹ lọ sàdọ̀ àlá mbẹ akẹ bá kirikiri ẹmu sadu awo ti jà ọkọ dadu atọ ti jà wọlé ti jà wọn náà lọ sadu ala ẹsẹ ní filaka méjì ẹbí Ọlọ́run òyìnbó ní sọ pé ọsọ máa ní wọn lọtọ máa fún yàn mọ sáyẹn fún àdọmọ ẹ lọ wíwẹ fọlọ nfori kan lẹ ẹ ní filaka méjì yìí abadakẹ ẹ máa sàdúrà rọbì látà dáadé fàdá wọn ta kẹrù wà ọ̀rẹ́ wa pàtàkì àdúrà tanu àdúrà nàbí Zakaria tẹ ìtọrọ ọmọ lọ́dọ̀ ọlọ ìwọ ọlọmọ fìmílẹ lásán tí ò ní ọmọ bí láyé ìwọ ló lórí jùlọ ẹni tí jogún ẹni jáwa náà ní tí ó jogún àwa máa bá kú ẹ máa sún méjì méjì ẹ bàbá appointment mi tí wọ́n fún wọn ní usage bá pé o ti yí ìgbà náà kí ni wọ́n fẹ́ ṣe wọ́n fẹ́ fọnú fún wọ́n bá kí n tí wọ́n fi fọnú irin wọ́n bá kí bọ̀ abẹ́ irin wọ́n bá kankan. Eh, nọ́ọ̀sì máa yọ jáde ó ní wọ́n lọ sí scan ó lọ sí scan wọ́n ní ọ̀sán máa ń bẹ̀ wọ́n máa tó fún ọ ní appointment three weeks wọ́n ní ọ̀padà three weeks kọ́ àfọ̀ náà nígbà débẹ̀ ní three weeks wọ́n tún kíkan bọ̀ wọ́n tún kankan wọ́n ní ọ̀tún scan ṣe ó sì scan wọ́n ní ọ̀sán máa ń bẹ̀ ọmọ sì wà ń bẹ̀ ọmọ oṣù kan lọ tí ó bì ọmọ mẹ́ ẹ́ńjìnì ọ̀sán máa ń bẹ̀ tí ó bì ẹ́ńjìnì ọ̀sán máa ń bẹ̀. <laughs> wọ́n padà wá ní pé àìsàn kan wà ní ọkùnrin tí nǹkan kan ti sọ ma wọ́n tó ní àìsàn wo ni gbẹ́gbẹ́gbẹ́ àìsàn àìsàn ni ọmọ lọ́rọ̀ ó ṣe <laughs> èmi kàn wí tèmi pé kí n sáfi do ọkọ ìyàwó nú àṣìṣàdúrà ọlọ́jàdọ̀ ọgbà <laughs> lọ́wọ́ adijọ́ kan ni ọ máa ń máa ń yọ bọ́ọ̀lì eré ni mọ̀ ní yíyá. àbáwọ ó ti dúró jayé nígbà tá a ti dúró jayé ọmọ ti yọrí ìta báyìí ah èèmọ̀ ńlá ni kirikiri orí bẹ́ẹ̀ ni nígbà tí ètò thirty minutes nwẹ́ẹ̀ nwẹ́ẹ̀ alhamdulilayi.